torí pẹ̀lú ògùn ọlọ́run oní náà ni ara fi tàṣírò tì sí mi kan yóò gbọdọ̀ lọ́dún tí ń bọ̀ lágbára ọlọ́run a fi àdágbá rẹ̀ rọ̀ síbi kan lónìí torí pé wá ti dọ̀la ọ̀tún lágbàǹkan àtàwọn kan míì tó tún wà níwájú tó tún wà lọ́wọ́ tá à ń ṣe lọ́nà tó gba ọjọ́ ẹ̀jọ̀ sùn. àwọn gbe irú òní kákú fi béèrè béèrè ẹni bá ní béèrè tó so mọ́dún tó so mọ́ jákà tó so mọ́ àwẹ̀ láàrin bí ìṣẹ́jú mélòó kan tàbí rẹ̀ torí pé ti lọ rẹ̀ tá a bá la sí kankan ní ìsìn kò lè tu kò lè lásìkò láti tu kájọ nítorí má bínú wa àwọn àlejò tó bí wa mo tọ́yẹ̀ ẹni tó bá ní béèrè tàbí tó jọmọ́ nǹkan tá ń sọ sẹ́yìn tàbí tó so mọ́ àwẹ̀ tàbí tó so mọ́rọ̀ ọdún tàbí tó so mọ́rọ̀ jákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pẹ̀lú àdìsí àwọn àwọn ọmọ ìgbẹ̀lẹ́ ẹ̀rọ bá ti jẹ́ mọ́ ẹ̀rọ bá ti ta ọmọ lọ́nà ọ̀sánlẹ̀ sàn ẹni tó bá ní wípé wọ́n kì í kí ẹnu asan ní jama láyà nípa Muhammad sallallahu alaihi wa sallam àà ah, ìsọkúsọ sọkúsọ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ọ̀wọ́lé tọ́lá nẹ́gbẹ̀gàn sallallahu alaihi wa sallam lọ́wọ́ kí jama báwọn èèyàn

mọ̀rọ̀pára ibi tí ìyẹn ló fà á níbi wàá fi ilẹ̀ fìgbà jẹ ìgbà táwọn bákìrì dórí khalifa lẹ́yìn àdébà Muhammad sallallahu alaihi wasallam abubakiri ò pẹ́ tó fi bọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ kò pẹ́ ọdún méjì àti díẹ̀ àbí ìgbà táyé márùn dé wọ́n rò pẹ́ òun lọ́wọ́ àgbẹ̀ súnà yẹ ẹja jì padà mọ̀rọ̀pára ibi tí sọ̀hánà sọ́lá aléwájú sálàmù lọ́kọ́ bẹ̀rẹ̀ kékeré pẹ̀láwọn yẹn hadith yẹn dẹ̀ ni anabi sallallahu alaihi wa sallam ló sọ hadith kò sí aláfẹ ìbéèrè mi wa alaikum salaam ń bọ̀ wa alaikum salaam. zakat. bó o ní zaka owó bẹ́ẹ̀ tí pín àti máa ń yọ àlàyé tó kù ogun kìí ṣe kódà àìmọye odidi tíra àbẹ̀tọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n ṣe lé lórí. then àti lè sọ wípé báyìí ni ní ìsìn ó ṣòro ó ṣòro nítorí ó ṣòro ni wípé ààbò káàtà sí káàmọ iye tó jẹ́ dọ́là káàmọ iye tí wọ́n ń ṣẹ́ dọ́là la tó lè sọ iye tó jẹ́ náírà torí pé tí yẹn bá wà á lè rí iye rẹ̀ ní owó náírà owó dọ́là láti lè rí yẹ tábà wá rí ní dọ́là yẹn àwọn àti láti kọ̀ǹpáàtì sí náírà so báyìí mi ní sọ pé iye dọ́là báyìí ni torí mọ́ ń yàtọ̀ mọ́ ń yàtọ̀ náà. Acha um grupo que comanda. Bem, qual a coisa que se comanda? àdìtì rẹ sọ pé tí bá mọ òun kan ní òun ní láti wọ ní so èmi náà lọ wá jẹ ilé tí nǹkan kan ní ìlú yàtọ̀ sí ṣé ta bá lè identify òun ní láti wọ ní òun àbí ká máa ṣe. ta ló wá yẹ identify tó bá bá mi ló sọ kò sọ pé tí ń bá ilé identify tí irú òrùn yẹn bá bá mi kí ni kí n sọ kò sọ pé tó ń bá ilé identify sọ àná sọ lálẹ́ wá sọ àtúntò tó mọ̀ wí ni sí òrùn yẹn wá báyà àbí ọba yẹn lóru last time láti báyà yóò mọ̀ sọ ni orú yẹn báyà títí tọ́lọ́run ló fi ẹ̀ṣẹ̀ kò ń gẹ́ nínú kan nù aláwọ̀ tí wọ́n ti ń sọ yìí náà wàá lè kókò sọ̀rọ̀ àwọn. nípa ọkọ̀ ń mú wípé ó ní ní mọ́tì ìbéèrè àtúhà àà máa ń dà láàrú bídí ayẹlẹ yìí a máa ń sọ fáwọn èèyàn kó tó ti mo ti sọ ń dà sí ìwé náà rẹ wípé anábà Muhammad sallallahu alaihi wasallam ọmọ lárúbáwá ni lárúbáwá ni ọmọrù nítorí us Islam ní ti ń pe bídíà ó túmọ̀ sí pé ọmọ lárúbáwá gbọ́dọ̀ ṣe jẹ́ ẹ̀mọ́ kó wà lórí bídíà náà ọ̀rọ̀ gbọ́dọ̀ pálá yẹn ti nítorí pé islam ní nǹkan tí ń pè irun kò túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ sọ pé irun máa ń dìde lárúbáwá kó túmọ̀ nǹkan mi torí pé inú èdè lárúbáwá ó jẹ ìyà tí wọ́n bá sọ wípé sọ̀lá ní ti ń jẹ́ sọ̀lá àdúrà ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá wá rí sọ̀lá nínú ọ̀rọ̀ ọlọ́ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó lè má jẹ́rùn o anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní sẹ́nìkan lọ yín tí wọ́n bá pè sí àpèjẹ tó bá débẹ̀ tí wọ́n bá ní wá jẹun kó jẹun ṣùgbọ́n tí bá ń gbààwẹ̀ tí ò lè jẹun fàlẹ́ yóò sọ lè kí ni kó ṣe kó ṣe àdúrà fún ọ kì ṣe pé àwọn ẹlòmíì tí wọ́n wá débi tí wọ́n ti ṣe àpèjẹ tí wọ́n bá gbọ̀n kí wọ́n jẹun wọ́n bá bọ́ síbẹ̀ kí wọ́n wà mọ́ ẹ̀yẹ náà fìlà wọ́n lára ibi ni kéèyàn ọmọ kí ọ kì í sì ètí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé alábísọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lámà ó lo irun bẹ̀ yẹn fàdùà torí pé di ẹ̀ ni èdè ẹ̀ ni ọlọ́nà sì lò bẹ́ẹ̀ ó dè mẹ́nà àbúwálì sọ̀dá pàtà tó kọ́ hírùhùn wàtúnṣà kíhìn bí ha wà sọ́lì àlẹ́ náà ṣàdúrà fún ọ kí máa kírun sí àlà àwọn kírun sálà yẹ̀lá bẹ́ẹ̀ náà wà ní ẹ̀wọ́n tó lè fẹ́ gbọ́dọ̀ pa láàyè mẹjẹ kò yẹ ṣe pé tí ń sọ kò ní ṣe pẹ̀lẹ́ sùn ń sọ èdè ìyẹn jẹ ní ọ̀pọ̀ bàjẹ́ nínú hadith ọ̀pọ̀ gan nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba tó rà rẹ gan torí pé ẹ̀sìn ní nǹkan tí ń pè nǹkan kò túmọ̀ sí pé ọmọ alárúbáwọ̀ gbọ́dọ̀ sọ èdè rẹ̀ mọ́ àyàfi kó gbà nǹkan yẹn lérò lálàlà àyèmọ̀ kan ní jẹ́ báyìí Ọlọ́run kan àlọ́ náà wọ́n bọ̀ wíwọ aṣọ pupa kò sí nǹkan tó burú mẹ́ náà wàhálà kò sí. tí wọ́n gba òye mi èèyàn jẹ àwẹ̀ tó sọ̀rọ̀ àyàn àwẹ̀ Ramadan. Ah. tó bá ṣe wípé ààwẹ̀ tó jẹ ó wá fi gbígbà padà sí Monday àti Thursday kò sí nǹkan tó burú mẹ́ ààwẹ̀ tó jẹ ó kú ọlọ́run ẹ̀ tó bá wá láníyàn wípé torí pànàbí dá gbààwẹ̀ lọ́jọ́ náà ló fi fi sọ́jọ́ náà yóò tún gba aládàá yẹn náà yóò gbà pẹ̀lú ọ̀rọ̀ mẹ́jọ lẹ́yìn tí ah, ah. téèyàn bá ṣàlùwàlá ó lè yan náfìlà méjì náfìlà àtàlùwàlá ah, téèyàn máa náfìlà téèyàn máa ń yan téèyàn bá ṣàlùwàlá wọn yẹn lè yan ṣùgbọ́n láàrin tọrọ ní fìlà ìlà kò sí wítìrì méjì o láàrin tọrọ ní fìlà ìlà náà. tẹ́mọ̀ yàn níjọ́ ọdún tọ́wọ́ àjọ yẹn ọ̀rọ̀ bídí àlẹ́lẹ́ sọláàtù tẹ̀síwé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kò sí hadith tó lálàáfíà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ìgbà wa wà lọ́dọ̀ àwọn kan náà sọ́lá fún pé wọ́n máa ń kí sọ àwọn kan náà ní ìmọ̀ nípa tó wáyé báwọn kan náà sọ́lá fún máa ń kí tó sì lálàáfíà wọ́n à lè ṣe nífẹ̀ẹ́ ní gẹ́gẹ́ bíi tiwa ètò ìyàbá rẹ̀ ti kí pé kó sùn wà bí wọ́n ṣe máa ń kí yẹn àlàyé ẹ̀gùn lọ́wọ́ nínú tamam al-minna wọ́n bẹ̀rẹ̀ ní fíkì sunna ti Sayyid Sabiq bí wọ́n ṣe máa ń kí wọ́n àmọ́ ẹni tó bá ní bèèrè mi. alẹ́ ìṣòro àtọ̀sọ. bọ́ọ̀ ní ṣe wá máa rìn orí abẹ́kẹ́ kọ́ orí omi ni bẹ́ẹ̀ ṣe ń rìn lónà ṣe ń rìn o kò sí kàtí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́n mi ò tí ẹ̀gbọ́n yẹn rí náà wàhálẹ́kùn sàràkùn sàràkùn ara ara kàkà ìyẹn ò tí ì pẹ́ jù ṣé nígbà ráwọn mi ti ń sànù tí ló ń wá rántí ìyẹn ọ̀pẹ́ ẹ ọ̀kan yẹn náà ni o sàn yóò wá ṣe sùjúdù sáwì lẹ́yìn ò tí ì pẹ́ náà torí láyé anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì ti díẹ̀nà kùrì tẹ́nì kan sì bá anábì sallallahu alayhi wa sallam lẹ́yìn kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n kíkan sùgbùn lé ní àbí kí wọ́n sì drag ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ fúngbà díẹ̀ kó tó ní pé ànábì dìde yòókù mọ́ so torí pé táìmù yẹn kéré kò kò tí jù so ẹ yóò kírun ẹyọ kan yẹn padà yóò ìbéèrè mi o ti ẹ nípa. ayọ̀ ayọ̀ ayọ̀ ọ̀rọ̀ ṣíṣe kò sí táàrí kí wàá lè lẹ bí rẹ pẹ̀lú wípé àwọn afáàkàn máa ń sọ pé. sísìn òkú sí itẹ́ òun ni ìlànà islam islam mú nǹkan mi wà tó yàtọ̀ sí nǹkan míì tó bá ti yàtọ̀ sí jahiliya is islam gbogbo ibi tí mùsùlùmí bá dẹ̀ wà ní ẹgbọ̀dọ̀ níbi tí wọ́n mọ̀ sí kù sí gbogbo ibi kíbi tí wọ́n bá wà ẹgbọ̀dọ̀ níbi tí wọ́n mọ̀ sí kù sí sísìn òkú sílé aláàdá àwọn àjọ kẹfìrí ni. Si níjẹ́ sì bá débẹ̀ òun náà ni pé mo fẹ́ ní ojú oró rì ní tí wọ́n bá débẹ̀ òun náà ni pé ìfẹ́ kí erépa mi ó parun eléyìí tó yẹ wá já ibi ẹbọ náà sẹ́rì jàhìlíyà Yorùbá yẹn òun náà lọ bá àwọn tí wọ́n jẹ́ àáfàá tí wọ́n máa sọ pé àwọn ò lè sùn yẹn náà torí àwọn náà fẹ́ pé erépa àwọn ó sì káwọn èèyàn sì wá máa wá bẹ́ẹ̀ nítorí wà ń bẹ́ẹ̀ òjò bá ń lọ káwọn èèyàn sì máa wá bẹ́ẹ̀ yọ́n sọ pé ah sàárè kódà tó bá rọrùn káwọn èèyàn máa tọrọ bùkátà wọn bẹ́ẹ̀ tó sì pé tí ń tàn gan fi kú bùkátà bí yá inú àwọn àdánwò tó lágbára òun ni ẹbọ òun sì lè parí láwùjọ tó àbá lópin ìgbà tá a bá sì láwùjọ ebó ní ẹjẹ máa sọ pé ẹnìkan ya wòlíì kan lọ́mọ ṣàdúrà ń bẹ̀ ebi torí kí wọn ò sí ṣiṣẹ́ yìí tí wọn bá ṣe ṣiṣẹ́ tàbí ọmọ pé ẹnìkan ya wòlíì tí ó níbẹ̀ lọ́wọ́ ti lọ́mọ tọrọ bùkátà wọn sọ nínú àwọn jàhìlíyà níta bá lọ́wọ́ àwọn aláìmọ̀kan kẹfìrí ọ̀pọ̀ ọ̀kan ló ẹ̀nìyẹn ni o lápèjúwe nísìn bókù bá kú téèyàn léèyàn ṣe tán téèyàn bá tiẹ̀ lọ tó bá ṣòkò tó súnmọ́ àyàn wọn ò lọ́mọkọ́ màlèyàn tó pàápàá tó bá dóbi èèyàn téèyàn wàá pa lálàbà pé kán jòkó kéèyàn náwó tí ò ṣèjọ́ kẹta tí ò ṣèjọ́ kẹjọ tí ò ṣe kankan wọ́n ní á lábẹ́jọ́ ọ̀rọ̀ ọmọ fílẹ̀ ayé bẹ́ẹ̀ yóò bọ́ wí abẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọn títí dì sí bàbá àti ọlọ́njẹ́ mi ogun ọ̀làmọ̀sọ̀fọ̀ pé èmi èso kú tẹ́ o èmi èso kú tẹ́ o adi fa fa fa o ti di pe ka ma wo na je ba so ni le na wo to ni o ma kan jo na ma so ku mi o e jo na ma so ku mi o be ba lo te fe ya na mo ni ma lu e lo gba ka mi yo je won kan lata ebe nja won ba wa fi o ba pa ka ba ri won na mo fi to o tẹ́wàá ní ọ̀dà ní ìṣòwò sàárà náà mo fi tọ́ yín o mo wá máa wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń sọ a máa fà mọ́ra wa lọ́wọ́ ní ìṣe tí wọ́n bá ti sọ ọmọ wòran ni mi ì sọ kankan tí wọ́n bá ti di pé àsọ kankan wọ́n wà á tẹnu máa lórí ọmọ pé tí kìíní kò sì ń ẹ̀ ìgbà tí àwọn kú ọlọ́mọba àṣàforíjì fún wọn níta fi ja ìjà rẹ̀ yóò yóò bá lé lọ́dún kan yóò tọ̀dún kan torí bí lẹ́yìn pa àṣẹ tó yẹ ká ṣe ojúṣe gbogbo ẹ̀ báyìí agbẹ́lẹ̀ àṣìnkú àṣẹ ojú ẹ̀ ojú ẹ̀ yókù já tó ṣe àwọn oníbẹ̀ mọ́ gbogbo tí a sì máa ń ṣe láburú wọn làwọn yẹn padà dánwò tí lórí ọtí mímu ìyá tó sì kú ìyá lè mọ́ mu kí àná tó kú a máa sọ pé ọmọ tí ọba sùn mi ń yọ sí ń yọ sí àbúrò mi ó ní àmàrí ah, ah, ìyá àwọn tá àwọn sọkù tá àárí <laughs> kì lọ́wọ́ yọ sí àárí àṣìṣòkó sì yọ sí o ọlọ́run bọ́ wọlé àti wa yà yẹn kú tá tá a fẹ́ gbé àwọn àlàyé kan dé bàbá kan lọ kọ́ di kìí ṣe fámìlì wa o ó dà kìí sọmọ ẹ̀dẹ̀ ó ní ah òkú ìyá ìyá nígbà tí èsì ìyá tí ọ̀nà òkú rẹ̀ kọjá kọjá tẹ́ ó sì wò pé bóyá fẹ́ sọ̀rọ̀ tẹ́ ni o ó ti sáré bàbá jù ah ìyá yìí ah ìyá ilé iṣẹ́ ń tí máa kú tí ó kọ̀ wá kú bá o ah òkú rẹ̀ kọjá ọ̀rọ̀ tẹ́ tó túnmọ̀ sí pé òkú tí ò bá ṣe ní ẹlọ́ máa sùn sí tẹ́ bí ti ń sọ láwọn ẹ̀ ń sọ kí áà bẹ́ẹ̀ ni tìyá bẹ́ẹ̀ ni kìíní kan àwọn ya dákẹ́ tó ti kí ìyàn dákẹ́ bá wọn ọlọ́run bọ́ wọlé tó bẹ̀rẹ̀ yọ sànù nínú àwọn àdánwò ìlànà èṣù ìlànà àti bí ẹbọ lárugẹ òun ni ọlọ́run kọ́ làwọn àmì ẹlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ńpẹ́ àwọn láàfà bí wọ́n bá kọ́ mọ́ṣáláṣí wọ́n níwájú ẹ̀ nìkan sàwọn wọ́n ṣe ẹlòmíì sínú mọ́ṣáláṣí kan wọ́n rí kan ṣe ẹlòmíì sí kíbla bẹ́yìn ajá gègé èyàn ò rí ti bàbá dáwọn mẹ́ bẹ́ẹ̀ bá tún dẹ́dẹ̀ náà àìmọye mọ́ṣáláṣí tí sáré wà mẹ́pọ̀ lẹ́lẹ́ ọ̀pọ̀ dada ọlọ́wọ́n la ti bẹ̀rẹ̀ ọ̀sán náà. Thank àgbà nígbà táwọn ẹni tí a bí ìwé òfin pẹ̀lú àbẹsẹ ìdílé nìkan tó yẹ kó yìí náà fún mi wọn bá ní wọn wá ní àdébí kan kò sí bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ báyìí àwọn ìbá wọn gbà wọn lọ àwọn gbogbo ẹni tẹ́lẹ̀ wọn ni tí wọn ti tó nípa tí nípa ti ń sìn ní òkú lọ lọ́wọ́ wájà ti lẹka ṣé wọn àwọn òkú lẹka ni wọn kà ní sọ ṣé gbogbo yìí lẹ lọ́wọ́ yìí lẹ lọ́wọ́ kà ní wá sáà ẹ ẹ kó sọ̀rọ̀ yìí lẹ lọ́wọ́ kọ̀rọ̀ wọn á dé kọ̀rọ̀ lọ́wọ́ ṣe ráwọn táwọn èèyàn máa ń ṣe rí jíjẹ ìmáàmù ní ìsìn kò ní ìtumọ̀ mọ́ torí pé tẹ bá dádúgbò òbí kan kò tí ẹ ní ìkéyàn kí wọ́n ní ìsìn kó tó jẹ̀mọ́ tí wọ́n bá máa ń jẹ̀mọ́ mú léyìn lápèjúwe lọ́pọ̀lọpọ̀ lẹ́dẹ̀ yìí mọ́ṣáláṣí ẹyọ̀kan ilé bíi mẹ́ta mẹ́rin ní òkọ̀ wọ́n á dé àgírí pé àwọn máa rotate ìmáàmù ní bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn tí à tí ìmáàmù bá kàn wọ́n lé wọn bí àwọn bá lọ́mọ tó kéwú tó bá ṣe ọdẹ ní ẹni tọ́mọ bá ti ọdẹ náà wọ́n filẹ̀ kìí sáwàdà o ọdẹ tí ń tọ́ lẹ́kì torí wọ́n gbà pé tọ́ọ̀nù lé àwọn ni wọn à ní gbà bẹ́ẹ̀ nìkan kéwú tọ́mọ mi títí wọn ò ní lé àwọn lọ́kàn ẹjẹ tó wá fi kankun nínú ilé káà tó wà nínú ilé káà wà pé ká àwọn bàbá kìnìnì ká àwọn kìnìnì torí línéèjì ẹ tí ìmáàmù bá kan lé yín tí wọ́n bá mú ìmáàmù ní káàkiri tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ìmáàmù tó dàgbà tó sì pò padà táwọn aléyòókù wa jẹ tó tún wá kan ilé yín padà wọn à ní mẹ́lòmíì ká yìí láíláí káà míì ni wọ́n ti mú káà yín ọba àmọ́ lọ́mọ tó kí àbí tí wọ́n bá ní ọ́fíṣà ló kù ní wọ́n fi lè mú ọ wọn à mú ọ. káàmì owó ti ara àwọn àdánwò àdánwò àdánwò tó bá wà nílẹ̀ yorùbá nìyẹn irú ẹ̀ náà ló àwọn táwọn pé láàfà ìwọ̀n èyí sáàfà ẹlòmínú ọ̀lọ́lé kéwì nígbà tó bá rí kó ń dáhùn àpò yẹn ìgbà yẹn ni ó tó wá sọ̀rọ̀ rẹ̀ ní ohun kan ọkọ kéwì lọ́dọ̀ wọn èmi máa kí nígbà wọ́n sákòólé kéwú nítorí pé kéwú ò pè wọ́n jáde dáadé ọ̀pọ̀lọpọ̀ wọn ń jà sí mọ́mù nìsí ìmé ti jẹ mọ́mù ìmé tí ò ti jẹ yín wá bí ó sá sì jẹ mọ́mù bí kan torí àmọ̀ kí táwọn bá sátìlérí mọ́mù jẹ ó kéré àwọn sáróde kan lọ lọ́sẹ̀ orí òkèlè ọmọ pọ́n àwọn èèyàn ó sì gbé jáka nílùú náà àwọn èèyàn wọ́n gbé jáka bàbá lè mọ́mọ́ wa máa tàgbàdo lẹ́yìn àwẹ̀ wọ́n máa ń tàgbàdo ní lẹ́yìn àwẹ̀ wọ́n máa ta ojú ẹ̀ sọ̀rọ̀ ìjùmọ̀ kí tó bá ti di lè máa mú bẹ́ẹ̀ lè òde gan mẹ́bá fẹ́ pín owó ní máa mú nìwọ náà ó ní bí wọ́n ṣe kún owó tiẹ̀ ó yàtọ̀ sí kíká pa ten million lóde kan fún yàn five hundred wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bọ́ wọn láti bẹ̀rẹ̀ ọ̀sánù náà mi ìbéèrè mi ìbéèrè mi jí lókùtì màdàm ah, rárá eléyìí ti béèrè tẹ̀lé ọ̀yà. bẹ́ẹ̀ téèyàn bá kírun bìkan téèyàn bá fẹ́ yẹn náà fi àkọ́kọ́ sí wọn anamisọ́lá ayé wàlẹ̀ ọ̀sálàm ní gbogbo bí téèyàn bá ti forí kalẹ̀ fọlọ́run rí oní ọ jẹ́rìí gbẹ̀yàn lọ́jọ́ àlùkìyà ẹ̀rí ẹ̀ wà tó dẹ́kun ọlọ́run kan. kọ́mọ́ bàá kí mọ́sálásí àbí ẹ ó lè kí ìbọ̀ kó kí mọ́sálásí lọ́lọ́rin lọ́wọ́. náà wàhálà kan sọ. mẹ́rin báwo. kò sí ẹ̀rí kankan fún kò sí lè wà fún láíláí ṣé Islam ka ọjọ́ Sunday sọ́tọ̀ ni Islam ọkọ̀ ọjọ́ Sunday sọ́jọ́ kankan ní ìsìn ọwọ́ táwọn èèyàn fi mú sunday gan ó ti fẹ́ máa ju tijọ́ jimá lọ ẹlòmíì tí ọ̀ka tí ọ̀ka jimá kù tẹ́lẹ̀kẹ́ bọ́ bá wà lẹ́nu sẹ́bí jimá bá ṣe bá ní ó ṣe lọ yóò dé táyì yóò ṣe ojú ẹ̀ tí bá ń la àsàlátù gbogbo wọn ní àwọn jàlábíà wáìtì ẹ̀ta ẹjọ́ lẹ lọ àsàlátù ìtẹ́wọ́ abẹ́ nìkan tó sùtù mẹ́ mọ́ṣáláṣí bo lẹ lọ tẹ́ẹ̀ tí ráwọn olórí kan dáná tí wọ́n sùtù bẹ́ẹ̀ tí orí ọmọ adá tẹ́ bá dé mọ́sálásí tó bá wọlé wà ní government house ẹ̀ẹ́rì náà lọ rẹ́rẹ́rẹ́ ní àwọn ni wọ́n wà wájú wọ́n sùn tùgbẹ́ síbẹ̀ ni ẹ̀ẹ́sì rò ń pọ́ǹkì ẹ̀ẹ́rì gbogbo ẹ̀ bọ́ tó bá di ọjọ́ sunday tí wọ́n lọ àṣàlátù gbogbo wọn ní wọ jàlábíà àwọn obìnrin tí wọ́n wá aṣọ tí ọ̀làpá lọ jímọ̀ wọ́n wọ aṣọ white wọ́n tún fi bọ̀rùn sí ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí nílò bọ̀rùn lọ́jọ́ jímọ̀ ìmí ò nílò bọ̀rùn scarf náà ni ó tù gbàtọ́ bá fẹ́ kírun ni ó tù scarf náà tọ́rọ lọ bíṣẹ́ kí mùsùlùmí ó fi sunday ilé fáwọn tí wọ́n ní sunday wọn níbi tí wọ́n hangi fi ni wípé àwọn tí máa lọ sí ilé ìjọsìn àwọn tí èsè mùsùlùmí àwọn fi yẹn rẹ́bùrú wọn wọ́n fi ń wá sí kínní èyí tí èyí bá sáré ẹ̀sìn Islam tí èyàn bá ń jèrè ẹ̀mí láti bẹ̀ kò ní jèrè ẹ̀mí lọ́nà tó gbà kó débi jèrè ẹ̀mí torí àwọn tí ń lọ bẹ̀wọ̀ yìí mẹ́sìn eré làwọn náà kà atakọ ọrịa wa kan bẹ nígbà tá a fi wà ń lọrin ìgbà tó di pé àwọn kankan ń níbi tí wọ́n ti ń ṣàṣàlátù ní wọ́n bá gbé òfin jáde àti ti lọ every week yóò lọ ṣe àṣàlátù lẹ́kọ̀ọ́ ńlọrin tí èèyàn bá máa rí nǹkan dáadáa kí èèyàn máa kó lọ tí àwọn kí nírú ìgbà náà kásá níbi three thousand ní ìsìn ìpọ́jú ọ̀rọ̀ mọ́tò five thousand yóò sì lọ lọ́sọ̀ọ̀sẹ̀ tí èyí bá ṣe kí n bá ń rí ten thousand ẹ̀bọ̀ tó bá ní five thousand lọ sí yóò lọ ni yóò lọ kò sí ni kò mú jẹ́rí àgbákò òun sì ń bẹ tí ọmọ àjọ jẹ àwọn kẹkẹ ń régè ní à régè burúkú ní tí mo fẹ́ lò ní onígbà tó di wípé àwọn elu fẹ́ máa wá sàlátù kí ni wọ́n máa bàjẹ́ látara tí a rí táwọn Awa kan wọ̀ àwọn agbófin jáde pé gbogbo ẹni wọ́n fẹ́ wá sàlátù ẹ̀ gbọ́dọ̀ wá sọ mímu àfi wáìtì débi kẹ́ ẹnìkan wà wá sàlátù wọ́n wà kó sínú rò ẹni ẹ̀kọ́ gbọ́dọ̀ wá má àfi wọ́n wáìtì ó lọ́lọ́wọ́ àdìjọ́ kan báwọn ti parí àṣà láti obìnrin kankan wà bọ̀ nígbà àfa ẹlẹ́yà àgbọ̀dọ̀ wa sọ mọ́ àbí gíní ní tí mò ń sọ yìí yóò ti tóbi ọdún bíi mẹ́wàá o ó ti tọ́dún mẹ́wàá ọ̀yìn ẹlẹ́yà àgbọ̀dọ̀ wa sọ mọ́ àbí wáìtì ọ̀dà òkè wáìtì náà làwọ̀ ìṣùgbọ́n wáìtì tẹ̀mí wọ̀ yìí thirty thousand ni o ọ̀pá márùn-ún yẹn thirty thousand léèsì lọ́wọ́ wáìtì lọ́wọ́ wájú jẹ́ léèsì ó ní lè ṣe ilé ìta àti ìta ọ̀sán ni o èló ni ilé ìṣe yóò ti tó ní sùn sixty àbí seventy sixty àbí seventy tí ò bá jù bẹ́ẹ̀ lọ ó lò ní irú àgbá kan wò làwọn akàn pẹ̀lú àwọn òbí jẹ́ àkókò tó bí yọ ó tó pè é ó tó sọ pé ẹ̀yin lẹ́yìn káwọn ọ̀gẹ̀dẹ̀ wáyé ti náà làwọ̀ ẹ̀ eléyìí thirty thousand àwọn àdàlẹ̀ yóò pè é gbèmí náà níbi tí ń tira sọ́jú ní ìmì àtàwọn bàbá yìí ni èlò dẹ́pọ̀ àwọn léṣì náà tààtì fọ́ọ̀tì sẹ́wọ́ntì léṣì ọ̀pá márùn mo ló ti dáa wọn à ṣe fúrú mi ẹ bá mú mi wọ́n gbà ṣùgbọ́n kí mi ọ lọ kó seventy thousand ra wa sọ ọ̀pá márùn forty thousand thirty thousand ọdún mélòó ni wàá lò tí ó fi gbó ǹjẹ́ bá kọ́ wọ́n náà lọ́jọ́ júmọ́.

ọlọ́run kọjá rí parí ẹ̀ ọlọ́run kọjá rí parí ẹ̀ ọlọ́run rí parí ẹ̀ lórí àtàbà sọdún ọdún ayọ̀ ní kọ́lọ̀ ń jẹ́ àṣẹ ọlọ́mọjà sọdún lẹ́nu ọba tó kù yìí ọlọ́mọjà forí lu gbà burúkú ọlọ́run iṣẹ́ tá a ṣe ó fi da tá a ṣe nú aláyà ọlọ́run kọ́ mọ́ sùn adé bẹ́ẹ̀ kó fi wá ṣẹ̀kọ̀ǹgẹ́ dáadáa ọlọ́run ọlọ́run ẹnì àbí ọlọ́run dáwà lóhun mọ́jà ṣẹ̀rú ẹgbẹ́ kú àbí ọlọ́run bọba tó la rẹ̀ ga dáwà lóhun mọ́jà aláàmú àwọn èèyàn ní eh, recession dé kìíní kan àwọn èèyàn kan ọmọ kó dé ọlọ́run gbà fáwa náà ọlọ́run gbà fáwa náà ìwà nú ṣe dáadáa fún wa oore tó ṣe fún wa tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ wa ni kò ṣe fún wa ṣùgbọ́n mọ́jà wa náà wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́jà ṣẹ̀rú ẹgbẹ́ kó fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa inna wa ala kulli shay'in qadir اللهم إنا عبيدك وبنو عبيدك وبنو إمائك نواسينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاءك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك